dáa mo kí gbogbo apátápátá tẹ̀ ń wò mí gbogbo ẹ̀yin viewers pátápátá gbogbo ẹ̀yin followers ọlọ́run á túbọ̀ máa bùkún fún yín ní orúkọ jésù ọlọ́run máa parí lọ bíbọ̀ yín mọ́ ilé tí mo ní wá fún yín mo fẹ́ yẹ kádìjọ wò ó kádìjọ gbọ́ látòrí péjì baálẹ̀ délé adéyanjú àgbàlẹ́tù ó wà very very inspired ẹ jẹ́ kádìjọ wò. ṣé rí mo ṣe gbọ́ the time is twelve uh, five minutes to twelve midnight. Hmm mo kàn gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọ̀nà màá mi ẹnìkan kankan lẹ́kùn lóru gbogbogbogbogbò mi ìdálóhùn ó ní ẹ̀ka alẹ́ o èmi ò sọ̀rọ̀ ó tún sọ lẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta mọ́nítà nìyẹn ó lé mi ní o mo ní láti bó o ó ní láti ibi tẹ́nikẹ́ni kì í lọ kó tó kó tó padà wá ní o ah. kí lẹ wí ó tún rìpítẹ̀ kí lorúkọ yín sà ó lórúkọ mi lẹ́ni tí èsì lẹ́kùn kó tó wọlé o àyà ah, mi já sà pátá nìkan ló kún mi mo ké ara abúlé dìde o wàhálà ti de o òkú ti wọlé o ó lè mi èso òkú àlàyé ni mí o ta lẹgbèrè oníwọ náà ni ma mi ò lo lóní mi ìwáyé wa o eje jẹ́ wá bá yín sílẹ̀kùn ó ní mọ̀ mo ti wọlé o n bá dẹ̀ ń gbọ́dọ̀ ẹsẹ̀ rẹ̀ lórí ẹni tí mo ah! lójú ọ̀run ni. rílì lójú ayé sà wàhálà wọn nílẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ilẹ̀ sú ọmọdé sóko olóhùn láyà bí ọba láyà ṣe yọ padà ń gbó ní. mo láti dúró ló wà ó ní pẹ̀lẹ́ olùfẹ́ mu sódà ó ní mo ti wà lọ́dọ̀ látago mẹ́ta ọ̀sán nígbà tó kọ́ mọ́bẹ tó fi dánra rẹ lọ́rùn wò ó ní I was with you. mo ṣe sọ̀rọ̀ ó ní náà ó ní mo fẹ́ dúró de convenient time ó lémi ni mò ń sọ fún ẹ pé ojú ọ̀dàlẹ̀ tí mò ń tí mò ń sọ lọ́kàn ẹ pé jí ọ̀dàlẹ̀ kò tó mú kí ni ráyè bá ń sọ̀rọ̀ ó nítorí pé wọ́n sọ̀rọ̀ sí ọ̀fẹ́ mu sódà mo ní ẹjọ́ kí lorúkọ yín sẹ́yìn ni dádì mi tó ti kú nínú ilé iṣẹ́ bàbá rẹ̀ tó kú ọ alàyè lèmi o kí lorúkọ yín sà ó ní tí n bá sókàn mi fún olóòní gbàgbọ́ mi àṣegbórúkọ yín ni ẹ ti ẹ̀kọ́ sọ́nà kọ́kàn mi balẹ̀ ọlọ́dà olórúkọ mi ni Jésù Kristi ọjọ́ yẹn ni mo meet her for the first time in my life mo bá jiyàn mọ́lẹ̀ lè jẹ́ jésù wá jésù ò lè gbọ́ yorùbá ó ní kò sédè tí mi ò gbọ́ ó mo gbọ́ haúsá mo gbọ́ french ó dẹ̀ ń sa haúsá lẹ́sẹ̀kẹsẹ̀ ah, ah. ẹṣú ọ̀pẹ́ yìí ni jésù ò lè mi ni mo ní i don't believe it ọlọ́dà ó believe ó believe ó kú lálẹ́ so òun ló gbé sódà yẹn fún rẹ̀ tó ṣe wúndò màmá mi tó dànù so ló wá sọ fún mi ó ní ìjọ mọ̀ pé ní nineteen sixty six tí gbọ̀nà jà lábúlé torí ọjọ́ òní la ṣe dá ọ sí ẹ̀yin mẹ́rìnlá ní kíní ìmú ìwọ nìkan ló kù ó ní a dá ọ sí for this purpose so mo fi máa ń sọ fáwọn èèyàn tẹ́nìkan bá ń ronú mu ní look imú rẹ̀ ń fatẹ́gùn wọlé ń fà síta ọlọ́run dá ọ sí for a purpose tí ọba fẹ́ kọ wà láyé ọmọ bí ó ṣe ka ẹ̀ ká bá náà rẹ lókè so. Mm -hmm ọjọ́ yẹn ló ṣe tí mi lérò in my life. ọjọ́ àpẹẹrẹ ni. ọjọ́ tí mi ò lè gbàgbé august twelve so ọwá ni òun fi hàn pé jésù ló ń sìn ọwá mú ọwọ́ ọwọ́ ẹ̀ ń fi kan ojú mi ẹsẹ̀kẹsẹ̀ ojú méjèèjì láàánú sá. ẹ̀rí. rílì rílì ibẹ̀ mo tún pọ̀pọ̀lọpọ̀ àwòrán tẹ́ ń yà fún wa ní jésù fẹ́ẹ̀kì ní sá. Hmm. bí jésù ṣe rí kọ́ nìyẹn so mo dì mọ́ bó o lẹ ti ṣe wí bí mo ti ṣe ti bá tí mò ń yẹn ni ok so ló bá sọ ọ̀rọ̀ ńlá kan fún mi tó le gan ó ní wọ́n ní mú ọ wá lọ́rùn mo ní ẹ́ níbo ọlọ́run ní jẹ́ ń bá yín lọ́rùn. ṣé bẹ́ẹ̀ lẹ lẹ fẹ́ kú tẹ́lẹ̀. ó ní ṣe bọ́ fẹ́ kú tẹ́lẹ̀ nígbà tí wàá ṣe mí lóore tán ẹ̀ tó bàjẹ́ ni. ojú dẹ̀ ti là. ojú ti là mo ti ń lérí mọ́ mi ọ́ da mọ́ nígbà tó wá dé. so ó ní purpose tí a fi dá ọ sí rèé I will take you to heaven. Fídíò tá a ti jọ wò yìí, mẹ́sìgì ńlá àti ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún wa. Kò sí ìdí tó fi ní láti para ẹ̀, kò sóhun tó lè là kọjá. Gbogbo ẹ̀dá pátápátá tó wà lórí ilẹ̀ alààyè ló ní birth and planning certificate níwájú Ọlọ́run. Baálẹ̀ Délé Adéyanjú Àgbàlẹ́tù kò dóòsì fún ọ pẹ̀lú pásítọ̀ awóyèdè tẹ̀ gbé wá ó jẹ́ ìbùkún fún gbogbo apáráta god bless you. èmi náà ni tí gbogbo ènìyàn mọ̀ sí evangelist daniel taiwo ọlọ́kìnṣàwò aka only jesus àlàáfíà fún gbogbo yín pátá.